kan wọ́n tán náà iná iná iná. واليتامى والمساكين وقولوا للناس حسناً تشهدون أشد العذاب وما الله بغافل عما تعملون الحمد لله رب العالمين وصلاة الله وسلامه على أشرف المرسلين نبينا محمد اللهم صل وسلم وبارك عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا أما بعد فالسلام عليكم ورحمة الله وبركاته ọpẹlẹ fúnà ọba tó ṣe wá ní mùsùlùmí àtọrọ àlékún ìkẹrọ àti gẹrẹ fúnbi sallallahu alaihi wasallam ẹni tọrọ ọba láti bá máa jẹ kẹ fún gbogbo wa lọ́n bá ní ṣàforíjì fún ṣe ọlọ́run bá ní ṣàlékún kẹrẹ fún bani salikun laare fún wájà wọn náà wà lóyún tọ́kẹ́ gbẹ́rù sallallahu alayhi wa sallam dínkù ìkẹyìn fáwọn ará ilé rẹ̀ àti àwọn sọ̀hábà rẹ̀ kí àwọn náà pẹ̀lú wọn lọ́jọ́ tí yóò lè fún gbára rẹ̀ lẹ̀ tí yóò lè fọmọ gbára rẹ̀ lẹ̀ tí yóò ní ọ̀rẹ́ tó lè fi gbára rẹ̀ lẹ̀ ń bi ìyá subhanahu wa ta'ala àfi kí yóò pàdé ọlọ́run láì sẹ́bọ̀ pàdé rẹ̀ méje mi àtẹ̀yìn méje àsẹ́bọ̀ pàdé rẹ̀ o àfi kí yóò tún má pàdé ọlọ́sọ̀ àtàlá pẹ̀lú ìwà mànàfíkì tó jẹ́ nífà kó àkọ́dé ọlọ́run dákò sẹ́mi àtẹ̀yìn bẹ́ẹ̀ o bákan náà gbogbo àwọn ọ̀rọ̀ sísun ọlọ́ọ̀bà sọ̀rọ̀ tààrà wípé àjẹ́ àmú mẹ́jẹ agbábẹ̀ dúró ní wájú rẹ o wọ́n bá ti di pé èèyàn gbọ́ wípé òun lè ṣe bọ́wọ́ àlùbí ni wọ́n máa tẹ̀lé èyí tó tún kù tí wọ́n máa tẹ̀lé àmú lórí ìsẹ̀mí náà ni àjẹ́ àmú dákò wọ́n àti ọkùnrin sùn rẹ mẹ́jẹ agbábẹ̀ dúró ní ibùdó ayé àtẹ̀lé kìámẹ́ nítorí wọn kò wá fílẹ̀ tá a fi wá gbọ́ ọlọ́ọ̀bà subhanahu wa ìrújú ọlọ́ọ̀bá subhanahu wa ta'ala wà ní ìfáàkọ̀ subhanahu wa ta'ala mọ̀wáfíìkù rẹ̀ àwọn àdéhùn tó ní agbára tọ́lọ̀ wọn bá ṣe fún àbáni Israel tí sì ń bẹ́nu Tawrah tó fún wọn tó fún ànàbí Musa yìí nínú Tawrah tó yìí orí ènìyàn ti ń kà wípé èèwọ̀ ni kí Yẹ̀wúdí ọ̀ràn kèfèrí kan lọ́wọ́ lórí Yẹ̀wúdí ọmọ ìyá rẹ̀ Se ń bẹ̀rù islam gbà bí ó sì bẹ̀rẹ̀ náà ètò bẹ́ẹ̀ bẹ̀ pé wọ́n ní kí Yahudi kan kó lé Yahudi ọmọ ìyá rẹ̀ kúrò nínú ilé ń bẹ́ẹ̀ muslim wà náà bẹ́ẹ̀ pàmò sí bẹ́ẹ̀ lẹ́nu àwọn náà bí ó sì bẹ́ẹ̀ ó tún bẹ̀rù tàwọn ti pé wọ́n ní kẹ́nìkẹ́ni nínú yín. kọ́ padà ta ẹ̀jẹ̀ ẹnìkejì ilẹ̀ Yahudi kan ọ̀gbọ̀n pa Yahudi kejì ń bẹ ní ẹ̀sìn bẹ́ẹ̀ àbí òsì bẹ́ẹ̀ bákan náà tẹ́ ẹ bá sì ríra yín lẹ́rú lọ́wọ́ àwọn èèyàn kan ẹ gbọ́dọ̀ mọ́ra ẹni lẹ́rú padà gbogbo nǹkan yìí a ṣàlàyé ìjẹjọ nípa àwọn ìdílé méjì tí wọ́n ń bẹ ní Madina táwọn jẹ́ ògbóǹtarìgì Madina gangan kó wá gbé ọyọ tábúrẹ̀tì lẹ́yìn wọ́n jẹ́ ìdílé mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ banu kọ̀yọ̀kọ̀ àti banu nadir àti banu kọ̀rọ̀yìnrọ̀ a sì ní khazrat àti aus ní madina àwọn yóò kẹfẹ́rí ni la ya'rifuna jannatan wala naran wala halalan wala haraman wala kitaban wala shay'an àwọn yóò ẹbọ làwọn ṣe ń tiwọn àwọn ọmọ pẹ́sẹ̀ kan láti sẹ́mà kiri kankan ṣùgbọ́n yahudi banu kọ̀yọ̀kọ̀ àwọn mú Khazraj wọ́n mú wọn ní olùrànlọ́wọ́ àti Banu Nadir wọ́n bá wọn lọ ṣùgbọ́n Banu Qurayza àwọn àwọn bá àwọn bá Aws lọ tí wọ́n làbá ti wá dé láàrin Aws àti Khazraj àwọn tí ń jẹ́ Banu Qaynuqa wọ́n lọ sásẹ́yìn àwọn Khazraj Banu Nadir wọ́n lọ sásẹ́yìn àwọn Khazraj wọ́n wà máa bá àwọn haúsùjà ṣùgbọ́n bàánú kùnrin lọ́tọ̀ jẹ́ yahudi àwọn náà wà pẹ̀lú àwọn kíni o pẹ̀lú àwọn haúsù àwọn haúsù tí ó wà ìjàmbá wa dé láàrin abẹ́jẹ́jì yahudi ọ̀wọ̀ àfẹ́sì yahudi náà ṣùgbọ́n tí a bá wá bí yahudi ẹlẹ́rẹ̀ pé tá a lọ rán lọ́wọ́ lórí ọmọ ìyá rẹ yóò ní kèfèrí tó jẹ́ khazraj bàánú kẹfẹ́ fún àwọn ọmọ sọ tí a bá tún bí àwọn bàdó kùnrin tó lẹ́rẹ̀ pẹ̀tà lẹ̀ ràn lọ́wọ́ lórí ọmọ ẹ̀yìn tẹ́ fi ń pa yẹ̀wú dítọ́ jára yín wọ́n ní bàdó kùnrin tó torí kí wá ni nítorí ayé àwọn àfáà ní yé bí ẹ ṣe pariwo nu wípé bọ́lá ń ṣe kéèké fún ẹ tó yìí náà ọmọ ẹ̀sẹ̀lẹ̀ sínú ìsìlámù náà tá a bá wo àwùjọ wa lẹ́nu mùsùlùmí yóò sì máa ran kèfèrí lọ lórí mùsùlùmí ẹ̀yà rẹ̀ mélòó mélòó wàhálà ti ń ṣẹlẹ̀ láwùjọ wa ilé ní khususan ní nàìjíríà yìí tó jẹ́ pé tí wọ́n bá túnlọ túbọ̀ mùsùlùmí ò ní ọ̀fà wàhálà wà fún mùsùlùmí ọmọ ìyá rẹ̀ nígbà àbàtú wa lọ àbàtú wa rí bòmí ìtọ́jọ́ wípé ẹni tó kìrìsìtẹ́nì tí ẹ ṣe mùsùlùmí ọwọ́ àlejò ni ọwọ́ àgbò kan sí kejì ọmọlúwàbí wà lè wà lára rẹ̀ òní ó tún wá gba mùsùlùmí lẹ̀ fún mùsùlùmí tó wá fẹ́ fìyà jẹ. la hawla wala quwwata illa billah. bẹ́ẹ̀ sì ni kéèyàn máa ran kẹfìrí lórí mùsùlùmí lára tí máa ń gbìyànjú kó nu ẹ̀sìn ni. arábì sallallahu alaihi wasallam ọlọ́ọ̀ni ń dá aṣọ fáwọn kìnìún rẹ̀ tí a bá ti wá rẹ̀ ìwọ̀n tó kó sí ọwọ́ wọ́n máa rà padà àwọn lọ́bọ̀rọ̀ máa wá sọ fún wa pé à ah, ṣé bẹ́ẹ̀ bá ka tàwọn tù fún wa tẹ́ ẹ bá sọ pé bẹ́ẹ̀ kì í yẹ̀wùdí kan pa yẹ̀wùdí kejì wọ́n ní bẹ́ẹ̀ ni ẹ má kà fún wa pé bẹ́ẹ̀ yẹ̀wùdí kan wọ̀nyẹ̀ rẹ̀ kó lé wọ́n ní bẹ́ẹ̀ ni ẹ tún má kà fún wa pé yẹ̀wùdí kan kò gbọ́dọ̀ pa yẹ̀wùdí kejì wọ́n ní bẹ́ẹ̀ ni ẹ tún wá máa sọ wípé tí yẹ̀wùdí kan bá bọ́ sí oko ẹrú ẹ gbọ́dọ̀ rà padà kí wàá ló tó fi jẹ́ pé tẹ́ẹ̀rẹ́ àpàlókò ẹrú ẹgbẹ́rin onítùmọ̀ sí ẹ̀ǹpa ẹ̀lẹ́kọ̀ọ́lẹ́ ẹ̀rọ ọ̀tàlọ́lẹ́rú ọlọ́wà ni afatu'minuna bi ba'd al-kitab wa takfuruna bi ba'd ẹ̀ ń gba apá kan tí mo sọ kalẹ̀ gbọ́ ẹ̀ gba kápọ̀ gbọ́ kí ni tó wá dà wọ́n láàmú àbọ̀ fa ma jaza'u man yaf'alu dhalika minkum illa khizyun fil gbogbo ẹ tí bá máa ń dẹrù ilé ìwò Allah subhanahu wa ta'ala ní àtàyé oní ti gbàsọ ìlọrùn rẹ gbogbo ẹ tó bá jẹ kókó báyé mùsùlùmí jẹ ìlọrùn pọ̀ fi lè gòkè yọ jàbọ́ kẹ́yìn náà yìí ààrẹ ni ó ṣe àfọkọ̀bù lásìrí nílùú náà yìí bó ṣe pa ipò tí òun fẹ́ dùn bó ọ̀bà kú òun ẹ̀sìn kò lè dọ́wọ́ ọlọ́sìn fúri ọpọlọ ó dùdùdùdùdù ọparun ẹ̀sìn bí kò ṣe ń tẹ̀ lọ́rùn sí lọ́rùn ìyìn tó wá àfojúsùn ni pé òun wọ́n jẹ olórí pẹ́ pàwátá ọwọ́ akúgbà tí wọ́n yòrò pàwátá ó sì sùn mọ́bẹ̀ wọ́n wá kó bí àmárùn jọ gbogbo ẹtí ẹkọjọ yìí náà wọ́n sì mùsùlùmí nígbà tí àwọn tí wọ́n tún wáá jò ó darí kí ọmọ àjókòó lórí ọ̀rọ̀ yẹn láàrin ara wọn wọn wá ní ẹ̀mẹ́jì àkà sí pé kándídéètì ti bẹ́ẹ̀ lẹ́yìn ẹ̀mẹ́jì àpẹ́ márùn-ún ẹ̀kan ní kílẹ̀ jẹ́ sọ́wọ́dà mẹ́rin ni ẹ̀jẹ̀ á pè wọn o sẹ́mi pé mr alágbájá kìí sara wa láti pìlẹ̀ o ibi títí ti ń bọ̀ yóò lára rẹ o ẹ̀jẹ̀ á mọ̀ pé èèyàn bẹ̀rẹ̀ ìlà ń lórí wọn o wọn ní kò sọ́ra ọ̀ya ẹ̀yọ̀ fáìlì ẹ̀dá lọ. ní dáìgìrì. ibi títí ń bọ̀ tó ti fi ilẹ̀ kò lè padà bẹ́ẹ̀ mọ́ èyí tó torí àfi bẹ̀rẹ̀ kò rí bẹ́ẹ̀ dé. inú ilẹ̀ khiz ìkan fẹ́ sísítà sísítà wa ni a ah, mo ti sọ fọlọ pé ọkọ tí gbogbo ẹ bá ti pọ̀ èdè fẹ́ torí wo ìlú fáìlì ojú ti tèmi sísítà ìjáàbù tí wọn náà tó ń ah, ó ní ó ní tó kálukú lọ́rùn o ah bọ́lá wa wò pé zainabu ló pọ́n tó báyìí kí n sì àmì ìsìn eléyìí ọ̀dọ̀ àtọ́ ẹgbẹ́ bá lè ajẹ́ pé kí n ìsábẹ̀ ẹ̀dọ̀ mú ọ̀ àfáàsá lọ kú dára nígbà tí ó dé ọ̀sẹ̀ pé tó pàdé Zainabu padà Zainabu ní irúgbẹ́ igẹ ní wá wú mi ṣùgbọ́n mo ti sọ fọ́nà pé gbogbo ọkùnrin tí ọ̀bà ní dúró dédé lórí tó ló ń bóyá inú ẹ̀sìn ń afẹ́ náà ó sì ti fàdà ó ti kó dànù kò sí ilẹ̀ padà kò sí Zainabu orí bẹ́ẹ̀ ni ó tún bẹ́ẹ̀ bẹ́ẹ̀ náà. jama'a kó kálukú ọmọdé ọ́fíìsì tí a wà lélẹ̀ kí mò ń ṣe pẹ̀lú ọmọ ìyá nínú ẹ̀sìn jama'a atorí ẹgbẹ́ àṣẹ islam òtòótọ́ mọ́ ètí ọ̀bájọ́bọ̀ ẹgbẹ́ wa amẹ́bá ṣe máa ṣe sí nínú ọ́fíìsì kọ́dà a tún pínpínpínpín apínẹ́dọ̀ ìjọba àwọn tí ó ń jẹ ìjọba sẹkírẹ́tì lórí ìjọba ìjọba ọ̀rọ̀ ìsìláàmù àmọ́ tí àbẹ̀ tó sàkàn àkànní ọ̀yà jẹ tí ó wọ̀nyẹ̀ ká pọ̀ fún ìsìláàmù lónìí o ṣùgbọ́n títí ń bọ̀ ní kí ni o oní Íjíbítì àmọ́ àwọn tí ó sọ̀pọ̀ àná ni tí ó bá ní bọ̀ láti Kúwéètì àmọ́ tí ó sọ̀pọ̀ àná ni tí ó bá láti Sùrùdíyà kí ìyọ̀ máa fẹnu ara rẹ̀ sọ wípé ó rẹ̀ wọ́n fẹ́ jáde Sùrùdíyà tí ó sẹ̀yẹ̀ wí. ẹni tí wọ́n wí nǹkan mí ìtọ̀ yàtọ̀ sí tó bá ni ẹgbà omi ọ̀tẹ̀lẹ́yìn jẹ láìpẹ́ ẹ̀rìn bọ́ọ̀ pẹ̀lú ẹ̀mà wọ́n ti wí náà gbàgbọ́ ó ti padà o bí a ṣe ké ké ké fún àyẹ̀wò bọ́ ẹ̀wọ́ eléyìí ló sì lè lò ọsàn wa ni khiziu masdar lona kéèyàn tẹ káyọ ọmọ pè lágbájá ìtẹ àtayélẹ ti máa tẹ ẹ ọlọ́run àti ibi àtẹ̀méjì àtẹ èèyàn ẹgbẹ́ yẹn ń sọ fún ọ pé wọ́n sì bọ́sọ ilẹ̀ ọ̀rọ̀ rẹ ọ̀tẹ̀ ó torí ẹ̀ sá káàkiri pé tí a bàdàn ní tẹ o ẹ dàpọ̀ gómìnà ló ní tẹ o kódà gbàgbà ni ẹ ti sọ pẹ́sẹ̀tì ló ní tẹ o wàhálà wa ó wá ń sọ látò kè é sẹ́wọ̀n ó tún á bu ẹ̀rì. wàyà wàlẹ̀ kìyàmù yọrọ dúró ilé aṣẹ́ dín àdá yìí tó lè dùn lórí àtọ́jọ́ bẹ̀rẹ̀ kìyàmù ibẹ̀ wọ́n dàgbára sí. wàmú lọ́ọ̀bì wọ́n fi hàn mẹ́ tààmàlúwìn gbogbo tẹ́ ìṣeéṣẹ́ Allah subhanahu wa ta'ala gbó kálukú gbó pamẹ́ni ò sáré ọ̀pápọ̀ sáré ọ̀pápọ̀ à ń pariwo mọ́tò wọ́n fẹ́ sì gbọ́ èyí tó búrú kí wọ́n fẹ́ sì gbáyàn tó tí wọ́n fẹ́ sì gbáyàn tí èèyàn bá gbọ́rọ̀ òdì sí lọ́run yóò jìyà rẹ̀ ẹ̀ ń tọ́kẹ̀ sí lọ́nà ní ọ̀jẹ̀ náà ṣùgbọ́n tí wọ́n bá fàyè gbáyàn èyí ọ̀gbẹ̀ tó ẹ̀ tí ó pè pérépéré láti ẹjọ́ wọn pàdé ọmọ ìyá lórílẹ̀ wọ̀tí àfisà yẹn nàá dìgbà ìrọ̀ ìrọ̀ ó sì ọlọ́run ní alọ́sọ̀rọ̀ máa ń pàṣẹ adigbogbo olẹ́kùn tó wà àlìjánà ẹ̀ sílẹ̀ níjọ mẹ́ndé tọ́tù tọ́sí dájú sílẹ̀ fàyẹ́kùn lọ lè kúlẹ̀ abùdè láàṣù lè ṣe à gbogbo ẹjọ́ ọba ti da kẹ̀kẹ́ pọ̀ bọ́lọ́ lórílẹ̀ mùsùlùmí dáadáa tí ò dàgbà pọ̀lọ́ lórílẹ̀ ọlọ́ọ̀dẹ gbogbo ẹ̀sẹ̀ rẹ̀ láti mẹ́ndé di tọ́sí ẹ̀ hádánù láti tọ́sí ti mẹ́ndé mi ẹ̀ tó hádánù illa rajulayn àrẹ̀bí ni àfihàn méjì bẹ́ẹ̀ náà wọ́n ṣàìná ẹ̀rọ tó jẹ́ wípé ráńpọ̀ bẹ̀rẹ̀ àná méjèèjì ó sì jọ ń pera lọ́mọ ẹ̀yà ẹ sọ wa sọ wípé anziru hadaina hatta yasaliya anziru hadaina hatta yasaliya àwọn méjèèjì ẹ̀sà pọ́n ti báwò nígbà bá tó di wípé wọ́n yẹjú ti ń bẹ láàrin wọn sí ẹ̀bẹ̀ pé wọ́n àlá láàrin ẹ̀mí jìnnì èèyàn wá gbé kọ́ ẹlòmíín lọ́rùn òun náà wá ń tẹ̀lé ẹ pé ah èmi ò lè kí ọ pọ̀ sọ́ọ̀sì ní àmọ́ kí ọ ah tẹ́lẹ̀ fẹ́ bọ́ kulẹ̀ bájà ọ̀rọ̀ lọ́bẹ̀ sílẹ̀ lọ́rùn kùsù gbẹ́bọ̀ ìyá rẹ̀ ìjọ wà kọ́ kọ̀kọ́ ọ̀mọ̀kọ̀ síwádìí àgbẹ̀gbẹ́ but ìtú sí fún ìsìtàsì kò sẹ́yìn síwádìí kí ni mo bá síwádìí sí afáwa ni ẹ ah, wá owó kálukú àwọn táwa nílẹ̀ bíi ti amẹ́ni yẹn. àwọn ìjà àfikọ́jú orí ààrẹ. bẹ́ẹ̀ ni. ìsásùn ti wà lórí ààrẹ. oríbi ò ní ìpìlẹ̀ síwádìí ìsásùn ìjẹ̀jẹ̀ ẹ̀bí láyé bí ẹ báwo èsè yẹn. máa ṣe bẹ́ẹ̀ ẹ̀tẹ́ náà ni ó gbé yẹ sọfẹ́ máa dá ọmọ àbí arábẹ̀ ni lọ́dún ojú yọ tẹ̀ láti sánmọ́ tí o gba yọ pẹ̀lú abẹ́jà ìtẹ́ ẹ̀wù bọ́lọ̀ ń ṣe máa gbèsè wàláhi wàlá ìmọ̀ lọ́ọ̀yẹ̀ lára pọ̀ dèbèrè bíi tíkẹ̀ rẹ̀ gbáyé de kọ̀sẹ́ni tí ọlọ́run ọgbọ́n lójú ẹ̀ báyìí lórí àìdá àkàtì máa ṣe tọ́lọ̀ tún bá sì rí tí àjálá kọ̀kọ́ kéèrò lórí láyà kí bẹ̀rù ọlọ́pẹ́ sílẹ̀ mẹ́rẹ̀ sáàrùsà sálám kó sì gbé tí àbáyé kó sì máa ka ọ̀tọ̀ tí mẹ́mẹ́ hasbunallahu wa wakil lórí kéré torí ọlọ́ àtórí gẹ̀mí khiz ẹ̀tẹ̀dẹ́ àwọn àgbà tí yóò ti máa dọ́gba ru ẹ̀kọ́rọ̀ bẹ́ẹ̀ ètò ìfẹ́ sọ̀rọ̀ lórí ìpòmù sẹ́ plan rẹ̀ náà tí òfin ní gẹ́ẹ̀tì gbọmọ fẹ́ lù ọ̀ fúnra mi ni ìtì ìfọpọlọ ń ṣe wà láti pẹ́ bọ́ asọ̀wá ni ọ̀là ìkàlẹ̀dí mẹ́sàn ọ̀là àtàdé ní abilẹ̀ àkírọ̀ wọ́n gbé ayé wọ́n gbé àlìkìyàmẹ́ta wọ́n wá fẹ́ra ayé ayé tí ó tàn fara yóò fọ́ fọ́ ọ̀nà àdáyà ìyà tí ọ̀bẹ̀ wọn àgbé fúfú yẹ fún ẹ wọn làwọn yóò sọ̀rọ̀ ni wọn àrẹ tiẹ̀ náà lọ. ọlọ́wọ́ wá ní wàlàkọ́d àtẹ̀yìn àmọ́sàlì kìtà afọ́ ànàbí mọ̀ọ́sá ní tàwọ́rọ́ wọ́n kọ fẹ́yìn náà bímbá kọ fẹ́yìn náà kí ọfà bil alif ó ní ìpàkọ́ tí ìbá sọ pé ìtàkùfáìtúkà ìwọ tó fura ẹ̀yìn rẹ̀ mọ̀ tó àbọ̀là tó di ti mi dọ́dọ̀ rẹ̀ jíìtì bìlì họlfik kọfíà ìgbẹ̀yìn ilé orin ìtí a fi ń pè kọfíà nílẹ̀ anna àtẹ́tìlú sá ìbàlì kàlá gbogbo kẹ́kùtẹ̀ gbẹ́wọ̀lá tókè yọ ọmọ ìbára wọn mú wọ́n lè pé kọ̀sídà yìí o rọ̀ríyà ni o mìíríyà ni o lòníyà ni o kàfíyà ni o làbíyà ni o ìtí ọ̀mà pàdé rẹ̀ láàbù ni láàbù ni ìtí ọba ní rọ́ọ̀ ni rọ́ọ̀ ni ọmọ parí ẹ ètò ọba kíríkà ní ìkàlẹ́ ni ọmọ parí ẹ ètò ọba ní yàwó ni yàwó ni ọmọ parí ẹ tí ọba wá tòun ní àtúkì báyìí ìparí ọ̀nà abara wọn mu ṣùgbọ́n atúlí tí a ń pè ní kọ̀fà wà àwọn kọ̀fì yú ìjọba ń pè bẹ́ẹ̀ ó ní wàrà téèyàn bá fún látara ẹran tó wá jáde dáa bóyá ó jẹ kókó tó fáyìn ní táìpù tí a <laughs> ẹlẹ́yà àgbà ó gbòmí kiri ìgbà ti Ah, dádì mi ó gbogbo ìkíní gbogbo ìkíní wàrà tí èèyàn bá máa máa rìn ọ̀dà tó wá tọ́jú lẹ̀ dè èèyàn láti fi pẹ́lẹ́ kọ̀fà wà lápè lọ́rọ̀ wa wakọ̀ fẹ́yìnà bíbá dìgbì rúṣùn tẹkùfíà tẹkùfíà orí ìtìbá kéèyàn òfin pẹ̀tẹ̀lé nǹkan lẹ́yìn ìgbàdá tí wọ́n bí bòsá tẹ́ àtúwá àwọn àdẹ̀bí lẹ́yìn gbogbo ẹ̀ dáàrin lẹ́yìn rẹ̀ lẹ́yìn rẹ̀ lẹ́yìn rẹ̀ lẹ́yìn rẹ̀ gbogbo wọn pátá lórí tàwọ́tù náà láti kí wọ́n máa sọ̀rọ̀ lé lórí àfẹ́ ah, lórí rẹ̀ kankan mọ́ à ń fi tó tàbí fáwọn ìbí mùsá à ń fi tẹ̀lé tí a wọn máa sọ. wà á tẹ́yìnà Isa ibn Maryam al-bayyinat nígbà tí Isa wá dé tí wọ́n ń pè ní Jésù alayhi salatu wassalam.

kí ni à ń pè ní ìnjíìlì gángan èdè yẹn ìtumọ̀ rẹ̀ padà lẹ́nu àgbáwá ó ní bìṣàrọ̀ bìṣàrọ̀ máa mọ̀nà àlbìṣàrọ̀ ìdàlà àrọ̀ òun náà ni al-ikhbar bi khayri qabla maji'i wọ́n máa sọ tí ó tí ó wùdó yàtọ̀ fún yàn sáájú kí ìkànnì gangan tó dé afọ àpẹẹlẹ ọ ní ẹ <laughs> gàràfà ti bọ̀ ah inshallah wàlẹ́ ọmọ ìyàwó dáhùn afọ pẹ̀lẹ́ à àlọ́ gàràfà ti bọ̀ ah, àwọn èèyàn tó lójú kòrò pọ̀ nílé o inshallah gbọ́lá inshallah. la ilaha illallah al-injil bishara ní ẹ̀jẹ̀ bẹ́ẹ̀ láwọn àti bẹ̀tẹ̀ wọ́n ti dìde yìí azọ̀ wá fún ànàbí ìsá ní injil ṣùgbọ́n injilu yìí à ìyí tó kọ́ bọ̀ yahudi àṣìlẹ̀ lọ́ọ̀tẹ́ sọ fún yìí o tàwọ́ọ̀tì àwọn ìdájọ́ ti bẹ́ẹ̀ wà fìlì injil ahkamu tuhalifu bákan náà fi tàwa àwọn àdájọ́ kan wá wà nínú tọ́lọ́ fọ́nà bíi ìsá táàgbẹ́ni jésù yìí kọ́lọ̀ bá ìsàlẹ̀kùn kẹrẹ fún tó yàtọ̀ sí àwọn ìdájọ́ tí bẹ́nu tàwọ́tì ṣùgbọ́n àwọn Yahudi máa sọ wípé tí bẹ́nu tàwọ́tì àwọn onífẹ̀rẹ̀ pọ̀ àwọn tẹ̀lé jọ náà wọn ti ń bẹ̀wò lọ́wọ́ wájú o ṣé ń tẹ̀lé nígbà tó wá di pé nǹkan mi wá dé tó lọ wá ń tún sọ nǹkan mi nù rẹ̀ wọ́n wá ń padà sọ wípé tí àwọn ni tí à gbogbo tí sì ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ̀rọ̀ àwọn ò ní gbà nǹkan ní Yahudi ọ̀pọ̀ tàbí ìsá jíù ẹ lọ wáyé lónìí jíù ṣèwádìí ayé gan wípé ẹ̀sìn wo olóògbé ìdarí ayé lọ́wọ́ tó tún gbé àlìkìyàmọ́ lọ tó tún gbé ìjẹ́ olórí lọ wọ́n ní pé Islam ni sẹ́sìn kìrìsìtẹ́nì àwọn eléyìí a máa mú ọ̀sẹ̀ ni kọ́dà àwọn ẹni tó lé wọn ní ẹgbẹ́ olè lórí láti bẹ̀rẹ̀ lù wọn àwọn máa ń tẹ̀sí ìnjílì wà á tẹ̀yìn Isa ibn Maryam bayyinat bayyinat yìí ó náà ní al-mu'jizat oríṣiríṣi àwọn èèmà tọ́gbẹ̀nután àwọn tí ọwọ́ ànàbí Isa alisatu asalam tẹ́pẹ̀lì Jésù yìí à ń gba ọwọ́ sí ọ̀pọ̀lọpọ̀ èèmà nǹkan ìyanu bíi kíni yóò kó ẹ̀rẹ̀ jọ yóò ṣe ìfọ́ọ̀mù ẹ̀yẹ yóò ṣe tuntun láì máa fò bí ìdílé láì ló kọ́ ọlọ́run bí ṣe máa wìnà yóò sì dẹ̀yẹ yọ̀mọ̀ fún wàhíyá wìlì máa ta ẹ̀ẹ́dọ́ ti kú tó lè máa sọkún wa bàbá ọmọ yìí obìnrin lọ́wọ́ ìyá rẹ̀ yóò sì gbọ̀ wọlé bísímìlá dìde padà ọmọ ó sì dìde. ọ̀nà lọ́rọ̀ rẹ̀ egbò tí ọ̀sẹ̀ mẹ́ ẹjí òrí mẹ́ yọ bọ́ọ̀lì lóòkọ̀ ọlọ́run kára rí ọmọ ya àdébí ìsálò aṣọ́tọ̀ sàlám ìtò ń ṣe rè pẹ̀lú àṣẹ látọ̀dọ̀sọ̀ àtàlá tí wọ́n wá ń yírọ́ ọmọ lẹ́sẹ̀ yìí pé ó ti dọ́lọ́ ó ti dìgínì á wàá sọ ẹnìkan tí èsà nàbí tó jẹ́ pé ànàbí lọ bọ́ lórí جاء هذا في معجم الكبير عن طريق الزيان ابن عتبة ابن حنظلة ابن جريم لا إله إلا الله حنظلة جريتي سلسلسي حنظلة ابن جريم جرير تبي حنظلة nígbà حنظلة تبي tó ń bẹ kókòló hanzola ló bí ẹtí ń sọ ìwáyà lónìí kí ni ó pàjẹ́ sí angola ọmọ ọmọ ṣètùwí hmm. jẹ̀máà lára àwọn ìgbàtọ́rọ̀ sí fún larabawa larabawa wọ́n pè kàkàlẹ́ tàbí pè ní ibùdó ansar wọ́n máa gba ìran kí o máa sí tí n bá lè rẹ tó lè dìde mọ́sálásí tí ó kà wípé dábì mi kọ́ wọ́n rèé Baba, wọn à ń jẹ́ báyìí dáàdì tiwọn náà wọ́n jẹ́ báyìí tí ó sì kà pé fifteen. wọn tí ó padà fọ́rọ̀pọ̀ pọ̀ mí láyé òní ilmul ansab lábàá máa há ìran wọn tí ó bẹ́ẹ̀ rà gan o kódà lára àwọn tí a tún gbèdì fún ó tún pẹ̀jú ní Quraysh abakiri jẹ́kẹ̀ mbẹ̀ bẹ́ẹ̀ sì ni àkílù náà jẹ́kẹ̀ tó jẹ́ àkọ́bí àbùtọ́lì kó wọ́n mọ ìmọ̀ alọ́nà Abbas ọkùnrin náà bẹ̀ ìyá wa Aisha náà padà jogún ẹ̀ látọ̀rọ̀ bàbá rẹ̀ kọ́dà ọwọ́ àdó tíyà fi máa padà borí tó bá ti di wípé ìjà olórogún ogún mi ògún mi ṣẹlẹ̀ nílò ń ṣe ọlọ́run ilmul ansar ìmọ̀tọ̀ dáàpọ̀ ni ṣùgbọ́n kò sí inú tọ́lọ̀ fi pẹ́ yorùbá lé. ó ní bọ́lọ̀ ṣe máa fi mọ̀ràn ọkọ̀ kan lé kò fún yorùbá níyàn ọkọ̀ fi àbòsí. nígbà wà nǹkan kolo ó wá bẹ̀rẹ̀ sàṣálà ṣe é rí làhàwọ̀lá fàbílà gbogbo ẹ̀ tí ń tẹ̀wá o in tí ń fẹ́ páàsì sọpọlọ wa ni wípé àwọn làdàbí ibi táṣì ló tuntun nìyẹn o jẹ̀rìmù pé hanzala bọ̀ sàṣálàm àrùn sàṣálàm ọmọ mi bá ń ṣàdúrà fún mo fẹ́ kó jẹ́ láyé àbí wàá gba ọmọ o àdúgbò wa ní búríkà fík all ní àlùbáríkà àwọn ṣàkùnrin rọrin bárọ́kà lọ́wọ́ fík ìgàgànà àdúgbò jẹ́jì àbí wa gbọ́ lé lórí ọ̀gẹ́gẹ́ bí tàbí gbọ́ wọlé o wà báwọn àtọ́là wa dàgbà díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ nígbà wa pẹ́ olùgbọ́ ọ̀dọ̀ wípé àṣẹ náà ti wà lára àwọn kọ́bẹ̀ tó tó ti tó ti gbẹ́rú wọ́n wá ń sọ̀tàn fún pé à ipò wà kókòrò gbogbo sàṣàlá ọ̀dà ojú ọmọ kàṣà ti dáwọ́lé nǹkan gbogbo nǹkan sàmọ́ dáa ọ̀dà agbẹ́bí gbọ́wọ́lé olórí ó wá ní mọ̀ ń sáwọn àkíyèsí kan náà lọ́rẹ̀ pé hanzola tí wọ́n bá lé yẹ̀yà wòye tàbárátá tó ti jájá tí wọ́n bá gbọ́ hanzola yá àsìfìlà yá gbọ́wọ́lé ọ̀gẹ̀gẹ̀ ibi tá bí bá ti fi lóńtọ̀ láwùjọ báyìí ojú rẹ̀ ó sì máa wá lójú ẹsẹ̀ wèrè bí ọgbọ̀n ọdún bí ó bá ní egbò rẹ̀ o kọ̀bọ̀ sánà hadọ́rọ̀ sí fìlà yá àgbọ̀n ibi tára bí gbọ́ wọlé yóò pé bismillah anábì ti lọ́ọ́ tiẹ̀ o egbò ó sì máa san náà pé ọmọ yìí ó sún àwọn dàbẹ̀ lúná lọ́sáyà bí ẹni ọ̀nà bomi wọn àpòlì ọ̀dà sí báwo ara ti fọ́lẹ̀ lọ́bàá yìí làkẹ́ yóò sì máa jí lórí ọ̀sẹ̀ ẹ̀dá kò sí angola sábẹ̀ bí ni ó ní máa ṣe bá ń fẹ́ ni ọba wù ìjà alákọ̀ọ́lẹ̀ rẹ̀ wípé Abubakar ń gbọ́wọ́lé yẹ̀ lórí ara ẹ̀ sí ìyá òun ni ní nàmbà wán lẹ́yìn oṣù ọlọ́run fún ọmọ yìí níbi ìmánì ó pè jùsì ìyáàtì lẹ́yọ̀lẹ́yọ̀ ṣùgbọ́n júmúlà ẹnìkan lè dájẹ́ nìkan lọ ṣùgbọ́n lẹ́yọ̀lẹ́yọ̀ wà láì bẹ́ẹ̀ nù mọ́sálásí bá a ṣe wáyé ẹn tó lọ tó láìkì jù wáyé lọ ó sì lè lọ́dọ̀ kéwù yóò sáfù ní ìgbàgbọ́ yóò sáfù sí tàbá ṣùgbọ́n tí a bá ní àwọn àfáà rẹ̀ dà nígbà tá a bọ́ bọ́ sí ẹnu wọn náà nù kò sí bẹ́ẹ̀ tí a bá wá pè àfáà kò sí bẹ́ẹ̀ tí a bá ń pàwọ̀ ọ̀rẹ́ náà ó sì wá bẹ́ẹ̀. kí wá ṣe nǹkan tó ṣe é fojú rí làwọn sálàfù fi máa ń bẹ̀rẹ̀ òun wípé yọ́nu sí à ń tó fi yọ́nu sí à yìí bá lè fi pamọ́ gbẹ́jà wà gbọ́n mọ́. wà á yàdínà wọ́n fọ́ bá lọ wà á yàdínà òbí yóò fi lè kúrò sí. àwọn isa lọ pàtàkì tiẹ̀ pẹ̀lú kí ni o ruhul qudus ẹ̀mí mímọ́ ìtìláfù wa dẹ́rọ̀ àfa ibi tí nǹkan ti dàgbà lọ́rí ruhul qudus apáka àfa ni jibril jẹ́bẹ́ kílẹ̀ rí wa nínú sọ́tù ṣùárọ̀ alásọ̀sọ̀ wípé wà ẹ̀dẹ̀wò تنزيل برب العالمين تنزيل برب العالمين نزل به الروح نزل به الروح يا حبيبي على قلبك أنت عملت بوابك وابك ودي وابو ولا لتاديو ودي جبريل سمى وصف الروح بكنا جاء في الصحيح إذا ابن حبان من حديث أبلاب مسعود رضي الله تعالى عنه أرضاه قال قال رسول الله صلى الله عليه وسلم inna ruhal kudusi nafatha fi ruhi ni àbí fi ruhi ruhu tàbí ruhu annahu lan tamuta nafsun hatta tastakmila rizqaha wa ajalaha fattaqullah wa ajmilu fi talab nínú èdè lágbàwá rọrùn òun ni wọn máa pè bẹ kí wọn pè bẹ ògo rúrìrù àyínú náà ni o rúrìrù ògo rúrìrù ọkàn làákàyè ọpọlọ tọ́wọ́ fẹ́ tú àdífì rọ́ọ̀rù láwùjọ àbí rúrìrù ẹ́ ìnà rúhà lùkùdùs màláíkà jìbìrìlù tí ń jẹ́ rúhà lùkùdùs. نفث في روعي أبي روعي أه؟ روعي إيتان صب اللبان نفث في كده في روعي ọfẹ ọ̀rọ̀ nǹkan sínú ọpọlọ mi ọfẹ sínú ẹ̀mí mi ṣùgbọ́n rọwà rọwà tó ìbẹ̀rù tí máa borí ọpọlọ ní a máa pè bẹ́ẹ̀ fasa kí lè rí wa ànábì sára pé wà á mi rọ̀wọ̀n á ti. kí ni rúùlù kúrìsì sọ síbẹ̀ mi rí ọlọ́ni kí n sì máa mọ̀ kí n máa wí fún yín pé ìnáwó látẹ̀mú tàbí sun ẹ̀mí kan ò ní jáde báyìí láàrin ẹlẹ́mì láyé hátà tẹ̀sítẹ́pìlà rísíkọ̀ ha àfi kọjá wípé tọ́lọ̀ ń kọ̀ pé yóò lò nígbà ìjẹ́ ìbò rẹ̀ láyé ti tán ni rẹ̀ yà gbàjí padà yà gbòjí padà gbòòrò tẹ́lẹ̀ o kò yẹ kí ni o ẹ̀sìn wọn táà ń pè ní travel travel travel èyí tí ó jẹ́ ìlú rẹ̀ lásìkò ní òsìmẹ́ ni o ibi tó tún wà ní o ẹ̀wọ̀n òfin mi visa táàdì òfin visa sọ̀rọ̀ ọmọ bíbí sí kò sí ó òsì rẹ inú amẹ́ríkà táìmù òjò ń dì lọ́yìn ní ìsìn jẹ́ tún gbé bọ̀ àlùbọ́sà àtọ́ ọ̀jẹ̀ ìdẹ́ tún gbé bọ̀ ní ìsìn láti tẹ̀lé kúri. ìwọ ló jẹ́ lẹ́sì tí ó ṣe jà nígbàgì ọlọ́pàá mẹ́rin tiẹ̀ bẹ̀ tiẹ̀ fílẹ̀ fọ́ bẹ́ẹ̀ alóòlù amẹ́ríkà bọ̀ lọ. èrè o lógò pàtẹ táwọn àwọn bíi àwọn alákàpọ̀ lógò alábùkù ẹ̀dẹ̀ ń bí ìmọ̀nù ọ̀rẹ́ yìí o alábùkù tí ó lò lò sùn zẹ́ nísì kalẹ̀ ní US embassy látàárọ̀ dalẹ́ ẹgbà wà lẹ́wọ̀ visa ó visa o alábùkù tó wọ́pọ̀ rè bẹ́ẹ̀ Nàìjíríà pure water rẹ̀ ní ọ̀rọ̀ ọdún mi ní ọ̀rọ̀ ọdún ọ̀rọ̀ yìí lọ́lọ́ máa wọ ẹni tó bá jẹ́ wípé omi tiẹ̀ tí ó mu láàrin bí oṣù méjì mẹ́ta zẹ́mzẹ́mì ní ọjà yóò dé mẹ́ka. látẹ̀bùt láíláí ẹ̀mí kò lè bọ́ hátà tẹ̀sẹ̀ kúrẹ̀ ní sọ́ha àfi kọjá pé jẹ́rí yóò lò ó ti lò tán wọ́n àjálà á táàmù sì tó náà ni fatakulọ ẹ yá àfipá yọ ọlọ́run ọba yẹn ju ọ̀rọ̀ ayé yìí wà á jìbìnú fi tọ́lá ẹ má wà lọ́nà àbò ẹ ní. ẹ̀rì ṣùgbọ́n tó ti bẹ́ẹ̀ wà ìyáàdì náà bí rúhìlì kúrús apá kàáfà ní rúhìlì kúrús ẹgbẹ́ bẹ́rù tí wọlé àbíké wọlé so tí wọlé wọlé insha rahman ansalama tan ẹ anfasikò jama'a à ń tọrọ àlékún ọlá ọlọ́fà àti ọlá rẹ̀ àti àlùbáríkà tọ̀pọ̀ látọ̀dọ̀ rẹ̀ fún ọmọ ìyá tó ní sí whiteboard yìí tó kó rẹ̀ lẹ̀ tó ṣe kéde o ní ìjẹjọ náà lásán wípé àwọn kankan ń bẹ tá a lè máa fẹ́ kọ inshallah àbúrò tàbá ti wá kí mẹ́gírì tán lóko tó kúrò ní ìsẹ̀yìn pa aláàtú tẹ́lẹ̀ bí ibi láì tààlà àwọn àyẹ̀dú ẹ̀ bàbá ti ń kí magrebi tàbí ìdílé láyé ìwádìí kọ́ ha ṣùgbọ́n àǹfà ìsìnkú ìtún bẹ̀rẹ̀ sọ àtàlà pẹ̀lú ìjọkọ̀ sọ̀rọ̀ yìí pé ọmọ ìyá náà méje ọ̀táwọn láyéláyé méje wọ́n padà máa fọ́ọ̀kọ rẹ̀ pamọ́ gbadísẹ́bí láì fún mọ́sálásí wípé àwọn èèyàn mẹ́rin sábẹ́ ní bá fẹ́ filẹ̀ wọ́n filẹ̀ mọ́wùlẹ̀ dákọ̀ wọn méje wọ́n illa billah